وأحسن خطابه ومن يوت على حكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنسكف الله وبالا نجله أن ترى إكاتي فون الفاوة ألفاوة ألسكاوة أسواجوا النبي محمد صلى الله عليه وسلم ọlọ́run kó wọn bá nábi ní àtàwọn ará lè àtàwọn sùhábà rẹ̀ àmdẹ̀rẹ̀ wọn bá kó sànú àwọn náà tọ́lọ́run òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lágbà ọlọ́mọsá sànú wa láàtọ́lọ́kẹ́ àmà síra tá a fi ṣèdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ òní òun náà ni fíkìrà àdìyà wal askar àgbọ́yé nípa àdúrà ṣíṣe àti ìṣe ìrántí ọlọ́run kuma ta farko shaitan ne ya ko otawa ne amma ga fi yi wa yake inna shaitan lakum aduwu tattakhidu aduwa innama yadu izbahu li yakunu min ashabi sa'ir shaitan ọ̀tá ina ina mu lota gbogbo ọgbà yóò máa fi bi àdúrà bí zikir ní ṣe ti máa mú ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sáwọn ọ̀nà bídà láti bídà àwọn bọ̀bí ṣe bí i ọlọ́wọ̀ káájú ọlọ́wọ̀ káájú ọlọ́wọ̀ káájú bẹ́ẹ̀ni ájú náà wádìí tí wọ́n lè hú òkú ní bẹ́ẹ̀ ground wọ́n jẹ́rẹ̀ èèyàn ọmọ ìrànlá ájú náà balẹ̀ bẹ́ẹ̀ afáwa abdulrazak ibn abdulmosi albadar ọwọ́ akótúrà ẹ̀jọ̀ káàkiri kí láǹtì ládùá kí láǹtì zikir bóòlù àti sàdùá bóòlù àti zikir irú àdúrà àwọn làásì nínú zikir làásì kí ni ọlọ́tí ń dẹ́sẹ̀ àwọn àdúrà wọ̀nyí ọlọ́kọ̀ bá sàfà lẹ́sẹ̀ rẹ̀ all very very important pàápàá jùlọ àwọn káàrọ̀ òjìire ibi ọlọ́wọ̀n kọ́ ájú ọlọ́wọ̀n kọ́ ájú ló mú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì di olóòsà lónìí nígbà tí wọ́n ń kọ̀kọ̀ lójú eyín wọn mọ àdúrà tí wọ́n ń gbélé wa lọ́wọ́ Quran àti sunnah mr sallam nígbà tí mr ẹ̀kọ́ nọ́mbà forty two náà ń kà lọ́wọ́ بسم الله الرحمن الرحيم الموات الذي يتأكد فيه الحمد ما أفضل الدعاء أفضل الدعاء الحمد لله يتبدا جنو الدعاء لن كيما دكتور نوبا كيما دكتور نوبا الدعاء اللي lọ́sí pé fàtíyàtà kìtàb àdúrà ni pé ìbẹ̀rẹ̀ alhamdulillahi rabbil alamin bá parí ẹ̀ gẹ́rẹ̀ magdubi alayhim wala dọ́ọ̀lìn ánìkíni àmín gbàdúrà التي تأثر في الدعاء الحمد pé àwọn àyè tó pé kìkìkì tàkì tàkà ń pá tẹ́ kí ẹ máa sí kí ni kí ẹ máa dúpẹ́ المواتل التي تحقق في الحمد اوايه تشكو مر معنا بيان فضل الدعاء امد وإذام الثواب في خلال النصوص الواردة في ذلك في الكتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم ìṣẹ́ ni a ti kàtíwájú aláfin bẹ fún kí ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ ọba àti ẹ̀sán ńlá tó wà ní kí ẹ máa dúpẹ́ nípa àwọn nọ́ọ̀sì koran àti kàtíwájú àti nọ́ọ̀sì hadith àti ìsìlẹ̀m ìtòdúró ala alhamdu ni asigaru ta'at ẹ̀yẹ pé kí ẹ máa dúpẹ́ yìí ó wà nù kìláṣẹ́ ọ̀rọ̀ tó lọ́lá jùlọ wà jẹ́lu kùrùbá tó lè wà nù gbangban tí nàfi súnmọ́ náà ọba ضرب بها العبد الى الله كرما في وقت الصلاه ولا حمد ما دفعي مطلوب من المسلم في كل وقت وحين عن سيخ مسلم ما دفع نبقبو وعن بقبو عسقو بقبو سكيه إذ إن الحمد في كل أوقاته متقلب في نعمة الله فيارو بقبو بقبو عسقو إن براتي نو جراك الله بابوت نو جرا مين إن أولي الله بابوت نو رمين بقبو ọgbẹ́dùn kan tó lọ́n kọ́lá láàfíà orí lọ́rùn sí fún ọ àìmọ́ ẹjọ́ gbádùn tí ọgbádùn tó pé àtìlẹ́ lọ́bọ̀ sí alkiyama wọ́n subhana owó khaliqul khalq ọlọ́run ọba náà ló dáwà ilé ìgbà ọpẹ́ ni wọ̀rọ̀ zikuhum ọlọ́run ní fún wa jẹ ní fún wa mú ní tọ́jú wa fi kulli awqati munqalibi wọ́n asbaga alayhi wa asbaga alayhi ni'amahu al-zahira wal-batina níbi ẹ̀rọ ju àwọn ìjẹ̀rẹ̀ ẹ̀léwọ́ lórí èyí tó hàn àti ìtìpamọ́ ìfẹ́ ìtìpamọ́ yẹn lọ́pọ̀ náà orí ọlọ́run tá a mọ̀ ìtìpamọ́ yẹn lọ́pọ̀ náà orí ọlọ́run tá a mọ̀ ní àdúgbò lọ́wọ́ rẹ̀ o. dìníyà wọ̀dùnìyàwó ìyá ní orí tẹ̀sìn àti ti ayé kí ẹ máa sì ṣègbè fún àwọn ọ̀la orí ńlá ni ọlọ́run ti ẹ̀ fún bàálà ìwọ̀n ẹ̀ ti fi orí ńlá ni. Musa sọ, wọ́n dáfọ́ àánú ọmọ ìlú àti máa gbé aburúkú fún wa ó di àti gbogbo tó kàn wá kọ̀ wọ̀lẹ́ ti di ibad min ni'matin illa wa huwa mawali kò sí ìdára kan tí ọba ẹrú àti gbogbo ọba ló kìí sí ìdára ló kìí sí ẹfún bẹ̀rẹ̀ ti ba eru ati gbogbo oba lo kii si idara olùsọ́rọ̀ wa anuhum siwa bẹ̀rẹ̀ sẹ́ńtì máa gbé aburúkú fún ìmú ènìyàn àfọ̀nà ọ̀bà náà هو سبحانه يستحق منهم عمد والثناء في كل وقت وحين ilé ìlọ́ fàá pé ọlọ́ọ̀bá tó mọ́ jùlọ ọ̀fíkà máa dúkẹ́ fún ní gbogbo ọgbà kálẹ̀ máa ní fi kulli waqti wa hin fún gbogbo àsìkò àti gbogbo ọgbà kama anna subhanahu wa ta'ala yasta'iqu alhamdu bi kamal sifati ọlọ́ọ̀bá tó mọ́ jùlọ ọ̀fíkọ́ sí nípa pípé àwọn ìròyìn rẹ̀ lima lahu min asma'il àtàwọn orúkọ rẹ̀ wà jùlọ wa nahutul azim àtàwọn ìró tó tóbi ń parẹ̀ alẹ́tí ilá ìgbàgbé ilá aláhù jẹ́ kò tọ́ sí lómi àwọn àròyìn kò tọ́ lómi àfọlọ́ nìkan àmà àròyìn bẹ́ẹ̀ fọkúnlẹ̀ ismin asmáhì gbogbo orúkọ náà orúkọ ọlọ́ọ̀ba fọkúnlẹ̀ sífàtí min sífàtì gbogbo òròyìn nínú àwọn àròyìn ọlọ́ọ̀ba ìsìtẹ́kọ̀ aléhà akmal وكيف بجميع أسماء الحسنى وصفات العظيمة بون سوارك الغبوة ورقورة توقع جلو حياي جلو أتوان رونية توقع تلتب جلو أيوه كما أن الحمد مطلوب من المسلم في كل وقت بس جاي كي بوبا كي مسلم إلا أن هناك أوقات معينة وأحوالا معصوصة أمر بعبد يقول فيها حمد أكثر تعقيدا ولا ما ما ما فكتان به هو سبيشال أخويا أتوان في الموضوع مخصوص هو يفكر مثلا سنة أفراد ثلاثة سنة دقيقة كما ولو بعد بوبا يدا أما أسكوني أفراد ثلاثة كما دقيقة كوري فولوبا سبحانه وتعالى ọlọ́ọ̀ba يا موري ọlọ́ọ̀ba كان ولا يدعو القيامة من عاد الأوقات إذا واسكوين والأحوال أو إتسوين الحمد لله في خطبة وهي بيقول يا خطبة يوسف الحمد لله إن الحمد لله نحمده وما إلى ذلك in fact àwọn àfáà kan sọ wáyé pé kí a bẹ́ ṣe ó túbà ìdí ọlá pẹ́tẹ̀ bí rí pọ́ńbẹ̀ kí ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú àfáà láwọ̀ akọ́rọ̀ àwọn ọlọ́dá o ó gbà ìdí gan ìgbìr ọkọ̀ ń bẹ́ àmá láàkọ́rọ̀ lákọ̀ọ́lá bẹ̀rẹ̀ alhamdulilayi náà bẹ̀rẹ̀ ó di wa àwọn ọmọ ìgbà ọba ìpé kúkúrò àìd ní mọ̀tọ́kọ́bìrú láàlá máa àdákùn náà wí ẹgbẹ́ ọlọ́ọ̀bà gbogbo ìgbà kó fi mẹ́nà pé a sì tẹ̀kọ́bìrì yẹn àmá tẹ̀kọ́bìrì والاستفتاء والامور العمل اللي بيدري كما بيري قالوا الحمد لله في الصلاة نبينو وعقد الطعام تبع جونتا الشراب تبع ممتا واللباس تبع وسطا ما وسط وعند الأتاف تبعثي وناوي ذلك من مواتن التي ورد في سنة تختزئ لتتأكد الحمد فيها àwọn به bẹ́ẹ̀ nínú àwọn àyíká nínú súnà fẹ́ kí ẹ máa mú fọ́nà ọba lágbára ولعل من حسن أن نقف من أمام بعد النصوص المشتملة على ذكر أوقات المواسم التي تأكد فيها الحمد مما وردت بسنة النبي صلى الله عليه وسلم الناس أتواسسي ta mú kí ẹmọ fọ́rọ̀ gbalagbara inú súnà nabi muhammad sallam inú àwọn àsìkò náà ni àmì ẹmọwáàtì inú àwọn àyè náà ni alhamdulillahi inda firagi min at-ta'am wa sharab kí ẹ bá kí ẹ dúpẹ́ lọ́wọ́ lọ́ọ̀bà kí ẹ bá jẹun tán kí ẹ bá mú mi tán wàláyé ló jẹjẹ gan ọkùnrin gbogbo ẹnu rẹ okoro tọ́ máa jẹ́ tọ́ máa bìí والشراب كي يعرين كمو والله يقني قال الله تعالى قال الله سبحانه سورة البقرة آية 172 بايكي يا أيها الذين آمنوا قلوا من الطيبات wọ́n ni ẹ̀yìn ìgbà àkókò ẹ máa jẹ ń tọ́jà ìsinmi máa jẹ ń tọ́jà ni níbi tó bá dà láà máa jẹ ọlọ́mọ fún ọjọ́ kújẹ ọjọ́ náà bá mímọ́ rẹ̀ zàkùnáàkùn mímọ́ rẹ̀ zàkùnáàkùn يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم وعودوا أما جنتي تاتكم واشكروا الله كما دكفنوبا جنتي تاتكم إن كنتم إياه تعبدون ده كنوبا نجسهم أسيت نوبا كان يقول يعني أما جنتي روى مسلم في صحيحه عن أنس بن مالك رضي الله عنه قال ما مسلم بأنه صحيح ورد إنه حديث سيدنا أنس بن مالك إذا نبي سبايك قال رسول الله صلى الله عليه وسلم يشرك بايك إن, إن الله تجد يولوه با يرجى أن العبد يوم يوم ينسير أن يأكل أكلة فيحمده تبدأ وتبدأ يولوه با تبدأ وتبدأ يولوه با خلاص ينسير عليها ويشرب شربك بل من كذا ممنازني أم أمني أجرب ليحمده عليها قلت له الله قالوا لك آه قلت يا رجريم آه الحمد لله خير قالوا الله عديوا روى الترمذي بإسناد حسن عن معاذ بن عسل رضي أنس رضي الله عنه إمام الترمذي نبه في سؤاله قلوا إسناده فسامي له معاذ ومع أنس قال رسول الله صلى الله عليه وسلم يقول من أكل طعاما تقال انت بعد يوم تباس الحمد لله الذي أطعمني هذا ورزقنيه من غير حول مني ولا قوة غفر له ما تقدم من ذنبه الله أكبر الله أكبر انت بعد يوم تباس يقول فلما بتفمنون جايجين fẹ́rẹ̀ tí a kò tiẹ̀ fún mi tó kò tiẹ̀ ájú kẹfún mi mo ti jẹ́ ẹ̀rì mo lágbá ọgbọ́ kan àbí mo lágbára kan ọlọ́wọ́ bá tí wọ́n fi sọ báyìí ọlọ́wọ́ bá kúrò ẹ̀sìn títẹ̀ ìkì síwájú ọlọ́wọ́ fúnra ẹ̀jì ẹ̀rì irú orí tó ti nínú ọmọdé àná tó ti dá ọmọ àti ọmọ zambi ọlọ́wọ́ ti fún tó bá jẹun tó dùn tó náà ẹ̀rì tó rí tó náà ti fún apọ̀ náà àti kúlọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọ. روى البخاري عن ابي امامه رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا رفع معدته قال في صلى الله عليه وسلم تراجمته بايك الحمد لله حمد كثيرا تجد مباركا فيه أكثر فلوه با أكثر ثم أكثر بركة غير مكتفية قد مدوي أتكون كثيرا سيخمي ولا موادية قد يسكرين كمي يجب مما ليه ولا مستغنى عنه ربنا bẹ́ẹ̀ ni àìrọ̀rọ̀ kóhùn bí gbọ́rọ̀ fọ́lọ̀ọ̀bá wa náà dúkọ́ fún ẹ̀hùn rọwá imam ahmed wọn nasa'i fi sunan kubira imam ahmed gba wa adisa ti limna imam nasa'i fi sunan kubira bi isnadi sahi an abdurrahman ibn jubair حسنا عبد الرحمن بن جبير انه حدثه رجل خلم النبي صلى الله عليه وسلم ثمانين سنين سنين شعلاقه كتب سنة نبي for six years أسرته أنه كان يسمع النبي صلى الله عليه وسلم إذا طلب إليه طعام يقول الشيخ الله صلى الله عليه وسلم يقول يتواجعه يقول بسم الله بسم الله يسوع يقولوا انتهوا يا ماذا بسم الله وعلى بركة الله أما بدون جري بسم الله أديوا مجريني أديوا وإذا فرغ من طعامه قال فهي جميعا إذا الله اللهم أطعمت اللهم أفواجه ولفواجه وسقيت ولفوام وأغنيت ولر ولر وأقنيت ولت ولر وهديت ولفوامنا وحييت ولما سمي لك الحمد على ما أتيت كي لو كل يوتو تفواجه أو سمريايتو أو سنة بريايتو ó di wa ẹ̀rá wo gbogbo nǹkan wọ̀nyí oúnjẹ lọ jẹ ó ní àmọ́jútù máa jẹ́ kí ni ìbáàdà fún ẹ̀ ó ní yíwa gbogbo rẹ̀ káha sórí kálẹ̀ máa mú àlò ní tí ó mú mú rọrùn fún àníbítà máa mú lò àwọn àkàbà ìta àkàkà mú lò ọ̀pọ̀lọ́ náà nù ó ti jẹ́ tọba túkà àmọ́ dàbà ní put into practice ní ojúmọ́ láti hàn sórí bí ó ti di ara wa nù káà máa sílẹ̀ àmì ànímọ̀ pé àǹtí ó di yíwa ìfáàní tó ولمزافر أيه ولوبا كان ولا القيامة ومن مواطن الحمد إنه هو يقول حمد في الحمد لله في الصلاة يعني دي قالوا لرينه ولا سيما عند رفع من الركوع فهذا هذه تبدل بركوع في صحيح مسلم من صحيح مسلم عن علي بن أبي طالب رضي الله عنه قال ثم سيدنا علي أم أبي طالب báyìí pé kánà rasulù sílẹ̀ ní rafa rasa okan iṣẹ́ ọlọ́ọ̀bá tó bá dìde lórí ìrùkú mọ́ báyìí pé sami alùlọ́wọ́ liman amida gbọ́ ọlọ́ọ̀bá gbọ́ ẹni tó dúkẹ́ fún rabbana lakala hamd ọlọ́ọ̀bá ò ti ẹ lọ́pẹ́ nílẹ̀ samawa àti ẹkú tí ó gbogbo àwọn símà nílẹ̀ ard ọlọ́kọ́jú gbogbo gbogbo bá rẹ̀ لكم وكان يكون ولولا وفي عايدا لمنا عن عبد الكحيد الخضري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا رفع راسعه من الركوع قال من أبغى سيدنا عبد الكحيد الخضر رضي الله عنه قال إن شاء الله وسلم تقبوا يقول الركوع قال اللهم لك الحمد اللهم ربنا لك الحمد ولو باو ولو نيوبه إلي يما ويبيونا مارين تقالها قالوا رب ربنا لك الحمد قديوا قالوا اللهم ربنا لك الحمد قديوا بي بي بي بي نعم إلا لا السماوات إن تكون وما سما إلا الأرض إن تكون وما إليه بلا ما شئت من شيء بعد بقول ولا قالوا الثناء دا ما ينتيني ولا نصفي والمجد أتيولا كيلو تصي أحق ما قال العبد تسجن تذكر ما في ذكر ولوبا وكلنا لك العبد ويرولا جك ولوبا اللهم لا مانع لما أتيت ولوبا وكسين تلي قد بكون تبقى فين يكسين تلي قد أبا بنجد يلو ولو تكون wọ́la mútíyà bí máa mẹ́lẹ́ì tọ́lọ̀ bá dẹ́tọ̀ wá fúnyà kò fún lè fúnyà wọ́la yẹn fa òzà jáde ní nǹkan jẹ́bi ọláwọ̀ tó lè fún wúlò fẹ́ nìkan iye lè àti tó bá sọlá fún ìyẹn lè lọ́lọ́ kọ́ wúlò fún àbúkù máa kàn bí ọlá rẹ̀ ní ayé ẹ̀kọ́ ni gọ́vnà ọlá ni máa ọba ọlá ni ọlọ́sùn máa نعم وروى بخاري في صحيحه عن رفاع ابن رافع الزراكي الزراكي الزراكي قال امام بخاري رضي الله عنه من صحيحه رفاعة رفاع مرافي الزراكي رضي الله عنه قال كنا نصلي وراء النبي صلى الله عليه وسلم قلان كنوا كلوا نبي صلى الله عليه وسلم أولين نبي صلى الله عليه وسلم فلما رأى راسه من الرقوع قلت أبدو لكم برقوع قال سمع الله لمن حمله أني أقرأ الله بأبوا إن كنت فقال رجل وراه أنا أقول كما أود إلي ربنا لك الحمد ما أبوا يا لك حمدا كثيرا طيبا مباركا فيه ọ̀pẹ́ ètò pọ̀ tó má ọkọ̀ fún orí àjẹjẹ tán ọlọ́mọ̀n sọ́fọ́kàl يبتدرون أي هم يكتبونها أولا الله أكبر أجل جمهورية وملائكة tàbí 339 wọ́n ni bẹ́dà lédè lárúbáwá tó wà láàrin 339 ó di wà torí àwọn màláíkà láti tàbí 339 tí wọ́n ń díje alẹ́kọ́kọ́ wá rẹ́kọ́ tó wí tó wí jáde alẹ́kọ́kọ́ rẹ́kọ́ lọ́dọ́ náà wà sára wà sára روى بخاري ومسلم عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان إذا قام من الليل يصلي ويقول ìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ sọ́lọ́m ájí lóru lókinu ní ọ̀sán báyìí pé Allahumma lakal hamd ọlọ́run bá tiẹ̀ lọ pé àbí níta lóru sọmọ wàá tó láàbù wọn ni mẹ́lẹ̀ àwọn sọ́mà tilẹ̀ máa fi hin ìwọ ni mẹ́lẹ̀ tó wà láàrin wọn lakal hamdu antal qayyum sọmọ wàá tó láàbù máa fi hin ọlọ́run bá tiẹ̀ lọ pé ìwọ náà ló gbé dáwọn sọ́mà dúrà tilẹ̀ gbogbo ń bẹ̀ lakal hamdu antal haqqu rọ́ọ̀bá ìwọ̀lọ́pẹ́ tí ẹnu dúdú wọ́lòdúdú àwọn àdúkọ̀lá hakọ̀ àdéhùn tó ṣe dúdú ní wọlé káàkà akọ̀ ìtàdé rẹ̀ dúdú ní wọ̀jẹ́nàtò hakọ̀ àjẹ́nà dúdú ní wọ̀nàrò hakọ̀ nẹ́nà dúdú ní wọ̀nàbí yóná hakọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Oh. رأى مسلم في صحيحه عن عبد الله بن عمر رضي الله عنهما قال بينما نحن نصلي مع رسول الله صلى الله عليه وسلم ومدى عبد الله بن عمر رضي الله عنهما وإلى أن بدأن كان صلى الله عليه وسلم قال رجل أرقنا الله الله أكبر كبيرا الله قالوا تبي تبي والحمد لله كثيرا تبي صلى الله عليه وسلم سبحان الله بكرة وأصيلا من فلو بني ورات نيرولي قال النبي صلى الله عليه وسلم من قائل كذا وكذا من انت تلص باي باي باي فقال رجل من القوم أنا قلت يا رسول الله جاءني أرقل ظنه جماعة من مطلع يا رسول الله قال أجبت لها أسمي لما فتحت لها أبواب السماء bó ṣe ń wúyẹ wọ́n ti tán ọ̀lẹ̀ kó sọ́mà fún ìkàrà ibn umar abdullahi ibn umar wọn zọba ìpè ma taraktu ha munzu sami tu rasulallah sallam yakulu hunna yakulu hunna abdullahi ibn umar mi ni fi bẹ́ẹ̀ ni mo ti gbọ́ pàrọ̀ bí máa sọ gbọ́ mi máa sọ máa wí mi ní òfin lẹ̀ ẹ̀ yà wọn sàbẹ̀ nù pàápàá jùlọ abdullahi ibn umar nínú àwọn àgá kúmọ̀ dìmọ̀ súnmọ̀ jù Abdullahi bin Umar ó di wa ọmọ arúfẹ́ sí Abdullahi Umar gan sí ó di wa alẹ́kàdó báyà bí ìgbà tó tó dédé olùmúta kàlẹ́ sí fọ́nà ọba bí wọn náà lè máa lò ẹ káwọn sábẹ́ ń lò àyè ẹ̀kọ́ ni Abdullahi bin Umar nígbà mọ̀ nígbà bí sọ ní ìlò sílẹ̀ káwọn máa sílẹ̀ ó ti yànjú àti hàn sórí kálẹ̀ máa mú lò ó di wa olùmúta àti ọlọ́run fún ọlọ́ba Assalamu alaikum warahmatullahi وبركاته النبي صلى الله عليه وسلم يقول كما بقول سمي الله الحمد فقولوا سمع الله فقولوا اللهم لك الحمد انا اريد زمان فوق فوق always انا كنت من مسيس النبي له فهو بقول سمي الله من الحمد فقولوا سمي الله الحمد وربنا لك الحمد ثاني يقول لي ما بقول تحوني إنما البيع على الإمام ليتم به أفي إمام سيدني كما قصر فإذا قبرات وفي الله أكبر فقبروا فاوة فاوة عقيد الله أكبر فقرتينه إنه هو سيدني كنت قلت له إنه ما سي أراه فاوة فاوة عقيد فاوة ويتليتيني فإذا ركع ففركوا تاركوا أجي كل كتر تركوا وإذا قال سمع الله من عمله خباني سمع الله من عمله كذا ربنا فقولوا يعني فقولوا ربنا لك الحمد كذا فقولوا سمع الله من عمله ما هو كما يجي عمل مجل عمل مجل وذلك هذا مزاج وين إذا أحوجي على ذلك النبي صلوا كما رأيت من أصلي nítorí láti ọba ti pípọ́ náà ti kírun lọ́wọ́ fún ọkùnrin káfí báyìí nígbà tó bá kọ́ láti ní wọ́n lè fún mẹ́sì lọ ni ó ní wa bó ti bó ti lọ ní wọ́n láwù tà lára. ní ìgbà ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ máa ń wọ́n àmọ́ àwọn ìjà tó ti gbogbo ìlú. wọ́n ní àtàwọn mùsùlùmí níbi ni o ìtàlmẹ́ẹ̀ ni lórí àbí kílódé ẹ̀tọ́ mẹ́rin ọ̀ráì tọ́ ó di wa bó ti rí mi wọ́n láwù tà lára náà.

bí ọmọ rẹ̀ jẹ́ yẹ́ ti bọ̀ ọjọ́ bá mu jù ní sọ ìtọ́ wà mu bùkálà àti muslim ó di wà mú sọ ń tèmi ó di yé wà àrẹ́bí ni a fi máa sílẹ̀ fi máa kọ́sẹ̀ ni wọ́n sọ pé sẹ́mi aláwọ̀ mẹ́rin amílà kò sọ pé kẹ́kọ́ rabbana lakal bí irun fi tèmi àrẹ́bí ni mo máa ń sọ pé aláwọ̀ akọ́rọ̀ aláwọ̀ akọ́rọ̀ aláwọ̀ akọ́rọ̀ aláwọ̀ akọ́rọ̀ أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد أشهد أن محمد رسول الله أي على الصلاة وأنا كأقول بكني لا حول ولا قوة كأسبق أي على الصلاة قل أبرم يا إيه always كما لو بعد الإسلام في اليوم هنا ليري هنا ني يعطيوري ó di wa ìdúgbò kìí ká sí ẹgbẹ́ lọ́wọ́ ajọ́ níbi lọ́wọ́ ó di ìgbàmídẹ́ torí o bí ẹ̀yà àwọn èèyàn rẹ̀ bala assalamu alaikum oni wa alaikum assalam wa rahmatullahi ta'ala mo jiri ta'ala ayi eh, bula jiri ta'ala assalamu alaikum wa rahmatullahi wa barakatuh kai ma ẹfẹ́ máa ẹ̀sì jàlẹ́bì lọ láti kàdímú bí náà ilé ìlà rọ̀ sórí sẹ́nàbí fìdí ìlà rọ̀ dà ní màwí náà nù àwọn afáwọn náà nù àwọn ẹ̀sìn màwí gbọ́dọ̀ ara wọn tó bá wọn mi wọn ní síta lọ dáa ni wọn ò bí lọ wọn ò sọ fún wa pé sí wọn ní síta aláta wọn wíyàn ọ̀dà ni wọn ní síta alá ọ̀dà ni lọ́wọ́ tó yẹ pé síta alá ọ̀dà ọgbọ́n tó lọ àmọ́ ń kọ́ kòló ní ààyè tẹ̀ mọ́ sọ fún yín nínú àwọn àkíyàtà àti kò sí zikì tó tún la ilaha illallah àmọ́ láàyè tiẹ̀ kọ́ bẹ́ kí ló ti kọ́ adé wájú olùkọ́ pé la ilaha illallah wọlé la ilaha illallah tó ní o ṣe ń tó wíyẹ̀ òní kò kọ̀dá ni bí ìdọ́nà wí kí la ilaha illallah ọ̀dá ni a máa yọ rẹ̀ kọ́ yẹn ó di àwọn ní tààlà ọ̀dà ní tààlà ọ̀dà aládà ò àtúbẹ̀ àti fún tààlà ọ̀dà ní wọ́n fòyí ń sòrò náà kí wá wí nìyẹn wọ́n ni wọ́n tún ní amọ́tàtà ń sọ́dọ̀ Eh. agídìpọ̀ ọlọ́ mọ́ta fún ẹ̀yọ́ ìlú a máa dùn mí ní pé ọdá àwọn èrò sí mi àwọn ọ̀rọ̀ táwọn àfà yẹn sọ ọ̀rọ̀ tí adama sọ nù tí wọ́n kú ọba sí ẹbí tí adama kú yọ inú fọwákì ìfàkìkà ní fún mama tamaradi tilaza musafadi ana asọ́ muhammada wọ́n ní súnmọ́ máa tamarad ẹjú bá lu adirikun wọn kún gbọ́ wọn bá kí lada musafar inú náà lada aládé ma mana afa muhammad ẹjú bá yàtọ̀ muhammad sábà yàtọ̀ báyìí tí wọ́n yàtọ̀ rẹ̀ lórí báyìí ni hakaza jazahu bí a ti fi ó dé wa kí lọ nìyẹn ajima kọ ìgbogbo lẹ́la alama amakọ amakọ nígbà lọ sóde tí wọ́n ti bẹ̀rẹ̀ báyìí túnmọ̀ ọbọ̀ ọgbì wọn hádìí sórí ọmọ ganú wa ó lámìírù gbogbo àdíjẹ hádìí àwọn ọ̀há sórí jíwa àwọn gbé orin àbàbà rẹ̀ mú wa ọmọ bá yín gbè mú faramọ́ orin yẹ ẹbá tó gbọ́jà sí kẹsì wọ́n láìka àwọn orin àbàbà rẹ̀ bí wọ́n láìka bí orin kíá yóò fẹ́ máa ṣẹlẹ̀ ara wọn ju nẹ́sì kọ́wá bí nẹ́sì àdíjì lọ ó yíra fine àwọn nẹ́sì bàbá ìyá àwọn orin àwọn bàbá yìí ẹwà máa ronú sí kẹma múlò ó di ẹwà ọlọ́ọ̀bà kú sàmì ọ̀ká wa náà wà á lékún sàlám bìlà lábàlá abẹ̀rún tí bá kílẹ̀ ẹ̀mà sọ fún wọn ní kí kílẹ̀ ẹgbọ́ pàdánà àwọn ti rán nínú àwọn ti sọ́jú wa bàlámìnà rìsáàlà ó kù sọ́wọ́ yìí tí bá dìgbẹ̀rún lábàlá abẹ̀rún tí ẹ̀ bá sọ fún ọmọ náà ó kù sọ́wọ́ yìí báwo láyé lágbà ó náà ní láyé lágbà sáyé ní ìsìn mẹ́mìtì wà ní òkú tó débẹ̀ tó ráyè ìrọ̀sẹ̀ yẹn kọ́lọ̀ mẹ́sẹ̀ yẹn ìrùkú yọ bọ̀mọ̀ lọ Allahu akbar Allahu akbar láwọn bẹ́ẹ̀ aláwọ̀ bá ibi ní bẹ́ẹ̀ náà ọgbọ́n bẹ́ẹ̀ sí ó ti dìkú ní ikú ó di wa ìtẹ́ yìí bá gbà kó ti wallahu ta'ala alam náà fún ẹgbẹ́ yóò máa ṣe sókè yóò máa ṣe yẹjẹ ni ó di wa náà. ìtúbà wù yẹn kò sí ìjà àwọn fáwọn pé ìtúbà tó bá ìtọ́wọ̀ wà bàbá bùnbà tó bá yẹn ó ní kẹ́kẹ́ ẹ jáwọ́ yẹn padà sí tó wà gbogbo wà kẹtọ́ lọ sí rùkú Albani ní àà ah, ìjà àmọ́ ọwọ́ ilẹ̀ ní máa wà ìfẹ́ tí yẹn tó ìdíbà wọ̀ ní kò sí mbẹ̀ àwọn ìrìn pé àwọn nǹkan láì fi máa fa wọ́n yóò pàyà lọ́wọ́ rẹ̀ wà kó tó lọ sí rùkú dàgbàrà sílẹ̀ wọ́n gbọ́wọ́ rẹ̀ wà nílẹ̀ kó tó lọ sí rùkú dàgbàrà sílẹ̀ ó di yá fa alábẹ́ kò nídìí kó aláàdọ́ rẹ̀ ó di وعليكم السلام بالله ها كيف كده كنت ابيع Mm-hmm àwọn tó jọ pé mọ́ta lè ṣe àmọ́ nínú ìpínlẹ̀ àbá ìgbà tí wọ́n ti tètè rẹ̀ ẹ̀ ìgbà sọ pé tó bá tó bá jẹ́ nǹkan nínú ẹni ìṣẹ̀lẹ̀ ní tó bá jẹ́ nǹkan òkúrọ̀kọ̀ tó ni Madina Bọ̀rọ̀ yìí ni. Onímọ̀ kan sọ̀kalẹ̀ náà jìnnà sọ̀kalẹ̀ wọ́n lábẹ́ gbọ́n mẹ́. Àwọn tó máa lò mọ́. Ìpínlẹ̀. Ìtumọ̀ ẹ̀ náà ni ẹ̀ kò sí kàmí kò tó ń tó bẹ́ẹ̀ tó sí. Ẹ̀ ìdá fara kàlù ìmọ̀ sí hàn fansi farabalẹ̀ wa ila rabbika targab kó o sojú kòkòrò sọ́dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ kábàgbé pé máa pé òun ò kírun mọ́kà àti kúndé bá sọ nìyẹn kírun mọ́kà màá sí kírun mọ́kà yóò irun ọ̀ràn yẹn ní òsì mọ́kà wọ́n kírun mọ́kà bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí kírun mọ́kà sùgbọ́n náà àkọ́kọ́ kọ̀ọ̀lẹ̀ ní ìkra sílẹ̀ kejì ọ̀rọ̀ ọ̀run ni wọ́n ní wọ́kínú mẹ́ka àti wọ́n sọ pé wọ́kínú mẹ́ka irun ọ̀ràn èèyàn ní òsì mẹ́ka ó di ha lẹ́yìn sọ́dọ̀ lẹ́yìn sọ́dọ̀ alak ekira sọ́dọ̀ tilẹ̀ sọ́dọ̀ muzammil ya ayyul muzammil ẹ́ kúmi lẹ́yìnlá ilà kọ́ kí ni kọ́ kúmi di ẹ́ ọ́ ọ́ ìkúmọ̀ fọkọlọ́ ń ṣeré ó di yàbẹ̀lẹ̀ tv kí ni mo sọ pé ọmọ ẹ̀mẹ́jì kọ́ sùn bí òkú tó kọ́ òróró ẹ̀ẹ́ àjọ́là ní ó máa sí kerosene àbí petrol ṣe tún mú ju kerosene àlú ẹ̀kọ́ ni ó dé kọ́kọ́ máa ṣe ní á tí wọ́n rárá kí ni àbíṣe nígbà mọ́kà ló sọ̀kà rẹ̀ ṣé àyà mọ́kà wá sí mọ̀sílẹ̀ ìmọ̀ ní àyíwá o lẹ́yìn náà ìrún fa ó ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ mọ́kà ó ti bẹ̀rẹ̀ lónìí lẹ́yìn kíkíra àyà márùn-ún sọ̀kà rẹ̀ ní kíkíra àyà tó sọ̀kà rẹ̀ ní gbọ́mìnì ọ̀rọ̀ ọ̀run láti bẹ̀rẹ̀ ẹ̀dópin ọ̀rọ̀ ọ̀run ni aya tó kọ́ bẹ̀rẹ̀ pé yá ayọ́ muzammil kúmi layla illa qalila nisfahu aw anqus minhu qalila aw zid alayhi wọ́n láti kọ́ pé inna rabbaka ya'lamu annaka taqumu min adna min thulathi al-layli àbí ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ irun ni ọ̀rọ̀ tó parẹ́ irun ni àmá irun wo ni irun nafila káyọ̀ náà fẹ́ ọ̀rọ̀ ọ̀run ibnu kafir sunka ẹnì kan tó bẹ́ẹ̀ máa yẹ̀wò ó tún ní ibnu abbas ló sọ ló tu bẹ́ẹ̀ kálọ́ tó bẹ́ẹ̀ máa yẹ̀wò kálọ́ tọ̀ kálọ́ ń tọ̀ hún tó bẹ́ẹ̀ máa yẹ̀wò wákà mi ibnu abbas sábì mama tàbí àwọn pé aláwọ̀ fàṣẹ òfin dín wà á lémù tàwé mo sọ pé àwọn kan bẹ́ẹ̀ pé ẹ̀dà bangi wa murdu olóhùn lè tẹ̀lé bọ̀ bangi lọ sí one front eh, blankuded wọ́n kọ́ dojú wọn báyìí wọ́n kọ́ tẹ̀lé ìwà nínú lójú ọ̀pọ̀ àwọn kan bẹ́ẹ̀ náà àwọn àṣàjà ní ìṣẹ̀lẹ̀ àbẹ́ náà àwọn afáwa bá sọ̀rọ̀ èyí má ti hàn lẹ̀ bí àwọn ibùdó kẹfìyà àwọn ibùdó abbas àwọn ibùdó abdullahi bin umar àwọn bàbá ibùdó tèmíyà rahimahullah ọ̀ọ́ ó di àwọn àwọn àwọn àwọn ìkan àwọn ìkan ó di ìkan ààrẹ fún bí ọ̀rọ̀ kan mọ̀sánjọ́ kan حقيقة دولي يا لولي ألم تقرها من المنار من يبدو ابن كيف سفون عطاري ابن تيمية يقول شيخ الإسلام عبيد ولكن الحق أحب إلينا شيخ الإسلام عبيد أريواني أقول سواني ولكن الحق أمرده أنفع بالجلو أقول دي أبدا يلوش دي سنكبيا فدلو أما كينسي معصوم نلسي mistake bẹ́ẹ̀ náà bàbá wọn òsèmí ni bumbaz ni ah, albani ni gbogbo wọn kọ́lá fòzán ni gbogbo wọn kìsìmà fún àmọ́ àgbà tẹ̀lé wọn kí ẹ̀ wọn fáyì wọn dúdú dédé ó di yé wa